أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين المبعوث الرحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا ممن يستمعون القول فيتبعون احسنه وادخلنا برحمتك في عبادك الصالحين وبعد والسلام عليكم ورحمه الله وبركاته àdúgbò ẹkún ọlọ́run ọba ọba tí ó sọ ẹ̀mí wa di òwúrọ̀ yìí ìtẹ̀síwájú nínú àtúnrò Quran Karim kí ọlọ́run bá tún wà pẹ̀lú wa a sì wá lọ Suratu Tahrim a ó dìde lórí àyà ẹlẹ́ẹ̀kọkànlá وضرب الله مثلا للذين آمنوا الله كفرعون الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba tó ṣe àwọn tí wọ́n ti tán ya kẹ̀kẹ́ ní sọ́nà wọn bá wọ́n ti gbé lẹ́nu lábẹ́ ẹni rere wọ́n tọ́ pé ọ̀hún sórí rere pẹ̀lú wọn. ọlọ́run á tún fún wa ní ìró nípa àwọn ẹni ibi àwọn ẹni rere tí wọ́n gbé lábẹ́ ẹni burúkú tí àwọn ti sọ oríire sí ọkọ̀ wọn ò sí oríire ọlọ́ni ọ̀pọ̀rọ̀pọ̀ lọ́wọ́ mẹ́tàlẹ̀ lèlẹ́bí na àmàlù ọlọ́run ṣe àpèjúwe fún àwọn tí wọ́n ní ìgbàgbọ́ sọ́lọ́wọ́ bá tí wọ́n gba òṣìṣẹ́ rẹ̀ gbọ́ lọ́sì gba ọjọ́ tó ń da àlùfẹ́ àmọ̀ gbọ́ ìmọ̀ àṣà fìhàwọ̀ ọ̀kan nínú wọn ó ní ìyàwó fìhàwọ̀ náà. إذ قالت رب ابن لي عندك زوجا أبيتا في الجنة nígbà tó ń bẹ ọlọ́run ọba ló ń pe ìwọ ọlọ́run bá ń kọ́lé kan lọ́dọ̀ rẹ nínú ọgbà àdẹ̀ra wà láti ilé mi fi àwọn àwọn àmàlè omi yọ kúrò lọ́wọ́ fi àwọn àti ṣẹ́gun gbé wà láti ilé mi nà kọ́wé bọ́ọ̀lù mi omi yọ kúrò ní àwọn ìjọ àwọn alábòsí òbílẹ̀ jẹ́. afáwọn onímọ̀ sọ wọ́n ní wọ́pọ̀rọ̀ bọ̀mọ́rún lọ́sàn-án náà lè há lè mọ̀ pé ọlọ́run bá ti àpéjú rẹ̀ fún àwọn múmìnì níbi ààyè táwọn míì wà nù àlẹ́bí náà kọ́tà kò mọ̀ àwọn tí wọ́n gba ọlọ́run ọba gbọ́ wà àbàdúrú wáhìdàrú. kí wọ́n sì jọ́sìn fún ọlọ́run ọba lọ́run nìkan ṣoṣo wàhálàdó ìṣẹ̀rẹ̀ wọ́n ti ń ti ṣeré rẹ̀ tẹ́ wàhálàwọ́n látàbí òun wọ̀kọ́ àlàkàtà ìṣàkiri wípé ìyapa àwọn tẹ̀pẹ̀rí fún wọn kò ní pa wọ́n lára sí mọ̀ àmàlẹ́kì nípa ìṣètìkọ̀ wọn ìṣèkọ̀ wọn. kò ní pamọ́ lára ìhálì báwùjá ti fìràún gẹ́gẹ́ bí ó ti tẹ̀lẹ̀ sí ìyàwó fìràún náà التي كانت في عصمة أشد كافرين بالله níbi ètò ń bẹ lábẹ́ kẹfẹ́rí tó tóbi jùlọ nínú àwọn kẹfẹ́rí ilé ayé ìwáyé amòmínà tòbílà òun sì gbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba gbogbo ọlọ́run ọba gbọ́ حين قالت nígbàtún sọ pé rọ́bì bìnúbí dáàrọ̀ ìyìnda káàkiri jẹ̀nà wọn lọ́wọ́ bá kọ́ ilé fún mi lọ́dọ̀ rẹ nínú àìjẹ́nà wọn kìdìní ní sultani fìhàn wá fìtìlẹ́tì kó mi yọ níbi fìtìlẹ́ fìhàn àti ipò rẹ̀ àtọ́jú ìjọba rẹ̀ tó ń ṣe wàmí máa yàkùrù ànìbó ní àmàlì sàn àtàwọn ẹsẹ bíi tí ń ṣe omi ọkọ lọwọ rẹ wà á kí ni nínà kọ́ọ̀mù tàbí ìyìn àdáwọn ìfúnni wọn sọ̀rọ̀ àná bẹ́ẹ̀ sì ni kó kómi yọ lọ́wọ́ àwọn ìjọ tó ń tẹ̀lé táwọn náà ń tẹ̀lé lórí àbòsí àti ìkùnà tó wà lórí ẹ̀ wọ́n àgbà àdéhìn àti ìjẹniyà tó ń jẹ wáyà kómi yọ kó àyà yìí wọ́n sọ̀rọ̀ nípa àṣìá idmet mazaki. ọmọ mozaki èyí tó jẹ́ pé inú adùn àti ọlá tí ń gbé nínú rẹ̀ lábẹ́ fìràwù kò tán jẹ́. láti má ba ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba gbọ́. bẹ́ẹ̀ tó jẹ́ pé lábẹ́ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlá àti rdc ló àwọn ẹrú lóríṣiríṣi gbogbo gbádùn lóbìnrin rẹ̀ rí lábẹ́ ọlọ́lá òun náà ní ṣùgbọ́n ilé ayé kọ́ ni náà ní ọjọ́ gbèdé àlùkíyàmà ìgbẹ̀yìn inú ọ̀jẹ́ kó ya kẹfẹ́ rí sọ́nà ọba ọ̀jẹ́ kó tẹ̀lé ọkọ rẹ̀ lórí àná tó wà sọ̀rọ̀ náà wọ́n fi ṣe àpèjúwe fún wa fáwọn múmi yìí pé ìyàwó fìhàwọ́n àti ọmọ màdáìn tó jẹ́ tó tún jẹ́ amna èyí ni pé ẹ̀gbọ́n ìyá fún àlẹ́lì musa àlẹ́ ìsọ̀rọ̀ àti ọ̀sẹ̀lẹ̀. ọba musa gbọ́ nígbà tó gbọ́rò nípa ìpèsè tí musa ń pèsè lọ sí díẹ̀. fìràhùn ó fìyà jẹ lóríṣiríṣi ìjìyà tó le koko ṣùgbọ́n kò padà sórí kẹfẹ́rí lórí ìjìyà tó ń jẹ fún ìfipọ́n sẹ́kù jẹ́ ọ̀padà sórí ojú ọ̀nà àná títìrà ọ̀nà wà torí kó lè bọ́ kó níbi ìjìyà tó ń fi jẹ́. ọlọ́run ọba ọwọ́ akóyọ ọlọ́wọ́ fìhàn àti ìyá oríṣiríṣi sọ fún ìjọ obìnrin náà nígbà tó ń sọ fọ́nà pé wọ́n náà wọ́n bá wọ̀ ibùdó rí ẹ̀yìndà kẹfẹ́ ìtọ́kùn jẹ́nà kọ́ ilé kan fún mi lọ́dọ̀ rẹ nínú ọgbà àdẹ̀rà wàhálà ti lè ní fìràhùn náà wàhálà mẹ́lì omi ọlọ́wọ́ fìràhùn àti irú àwọn ọ̀wà tí ó wà síṣẹ́ tí ó dé wàhálà ti lè ní nàkọ́ olùkọ́ ọ̀dùnmí omi yọ kúrò lọ́wọ́ àwọn ìjọ alábòsí. ọ̀tádà oníkànnà fìràún àtàrà mùsàkàbìrà àrùn àrùn wà fàrù fìràún náà ó jẹ́ olórí kunkun onígbéraga ẹ̀ńtọ́tà pàtí pàṣẹ ọlọ́run ọba tí ò sí irú rẹ̀ lórílẹ̀ ayé. Bọ́wọ̀ ضر امرأته كفر زوجها حين أطاعت ربها òsí abúrú kan tó kan obìnrin náà nígbà tí ó kọ láti tẹ̀lé ẹ̀sìn ọkọ rẹ̀ tó sì tẹ̀lé ìfẹ́nu ọlọ́run ọba torí kí wọ́n lè mọ̀ pé ọlọ́run ọba ó ní ológun lè ṣe alágbára ọlọ́run ọba kì í fìyà jẹni tí ọ̀sẹ̀ àyàfẹ́ tó bá tẹ̀. ابن جرير رحمه الله قال كانت امرأة فرعون تعذب في الشمس ìyàwó fìràwọn wọn a máa fìyà jẹ nínú òòrùn wọn tẹsílẹ tó síwájú rẹ ó kọjú tó òòrùn wọn máa fìyà jẹ ńbẹ. فإذا انصرف عنها أظلتها الملائكة nígbà tí wọ́n bá ti ilẹ̀ láti kọ́ máa jẹ ìrora ìyá náà àwọn màláìkọ ọlọ́run ọba wọ́n da bòdìbò wọ́n da ìbòdìbò tó rògbòdì padàra. ọlọ́run ọba tún máa fi ilé rẹ̀ hàn ilé tí ó dé sí nínú àgbẹ̀dẹ̀. آية هي دليل على صدق إيمان الله فرعون بالله والبعث ẹ̀rí tó fi hàn ní pé lódodo ìyàwó firaun ó gba ọlọ́run ọba gbọ́ lórí òdodo ó sì gba ọjọ́ pé ní àṣeyá nàbọ́ ó sì gbàgbọ́ pé àlùjẹ́nà ń bẹ iná náà ń bẹ ó gbàgbọ́ pé iṣẹ́ rí ó ní ọ̀nà tá a bá wọ àlùjẹ́nà iṣẹ́ ẹbú òní ọ̀nà tá a bá wọ iná eléyìí ẹ̀rí míì tún ni tó fi hàn pé kéèyàn wá ìsàn lọ sọ́dọ̀ ọlọ́run ọba ní gbogbo aburú ó wà nínú àwọn ọ̀sẹ̀ tí àwọn ẹni rẹ̀ tó ti kọjá wọn máa wá sọ̀rọ̀ sọ́dọ̀ ọlọ́run ọba kó ní gbogbo obì aburú. Ìsà Àsíyà tó jẹ́ ìyàwó Fìráùn. Ó ní ti pọ̀ mọ́ kíkọ Bànú Ìsìràìl ní Mísírà àti Ànábì Mùsá. Torí pé olùdára wọn. Bànú Ìsìràìl ànábì yusuf olóko wọn kò ní ibi tó ń gbé tẹ́lẹ̀ ní àsìkò rẹ̀ oko wọn wá sí misra. àwọn tí wọ́n ń tèjọba misra wọ́n wá bẹ̀rẹ̀ sí máa bẹ̀rù wípé àwọn ará bíi tọrọ wá sínú ìlú wa ṣé wọn ní gbàgbé máa lọ báyìí àti kí n tò ní làwọn àlejò láti máa ń kóoru challenge báyìí táwọn tó ń gbèrú lákòókò tó máa rò pé wọ́n gba ìlú máa wọn lọ́wọ́. àgbà náà ni ìjọba ọ̀rọ̀ ìmà ló bẹ̀rẹ̀ àwọn bàánú Israel tí anabi yusuf tó kó wá sí misra àwọn ni wọ́n ń ṣiṣẹ́ iṣẹ́ libra fáwọn ọmọ misra kakọ́lé ni àtòríṣiríṣi àwọn ọjẹ́ àni wọ́n ń ṣe wọ́n wá kọ́ nínú misra débi pé pípọ̀ wọn ọfẹ́ tó six hundred thousand nínú misra lálẹ́ ọjọ́ kan ẹni tó ń ṣèjọba ló wọn lórí èyí tí ń ṣe fi àwọn wọn wá wípé òun ní àwọn ọmọ bàánú israel tí wọ́n ń bóun du ipò lórí nípa rìwáyà míì. olóòrò rí pé àwọn ọmọ ọmọdún israel wọ́n ń dẹ́rù ba àwọn ọmọ misra tó jẹ́ pé àwọn ni ọmọ yìí. fún gbogbo ìtumọ̀ méjì kò sí ọ̀nà àbáyọ pé àwọn àlejò wọn wá ọ̀nà tó fi àwọn ọ̀rùn àbí fún ó sì rí i pé lílé fóònù ò ní rọrùn ọ̀nà tí òun lè gbà láti má jẹ́ pé nínú ọmọ wọn ẹjọ́ ọmọ bíi kòmú lọ yọ jáde òun náà nìkan máa pa wọn lọ́mọ. tó lọ́wọ́ bẹ̀rẹ̀ operation máa pa àwọn ọmọ wọn. ó ń dúró gbogbo gbàtọ́ láti bímọ yọ ọmọ lọ́wọ́ yóò sì dúró ọlọ́ni wà ìgbìmọ̀sẹ̀ iná kò ní àrí fìràwùn yàtò múnà kò sún àlàáfà ẹ̀yọ́ ọmọ bàlú israel ẹ̀rántí nígbà tá a kò ń lọ lọ́wọ́ fìràwùn àti àwọn èèyàn rẹ̀ sáńfìyà ọlọ́pàá ọ̀dọ̀ kan tó ń gbẹ̀yìn ìrábìkú la àbúlá àkùn wọn máa dún àwọn ọmọ yín gẹ́gẹ́ bí ẹran mọ́yà tàbí ó lẹ́ni àkùn wọ́n fi àwọn ọmọbìnrin yín lẹ́yìn òfin wọn lẹ̀ torí pé wọ́n ti ṣe threat ti fún wọn kò sí nǹkan kan tó ń bẹ̀rù nípa wọn wọ́n fi dáàlì kùn padà nínú kó ṣẹlẹ̀ sí àdánwò ní tó tóbi lọ́dọ̀ ọlọ́run ní ọ̀sìn ìmọ̀lẹ́ àdánwò ní tó tóbi láti ọ̀dọ̀ ọlọ́run ọ̀gá. ìyá ànábì musa alayhi salatu wa salam ní àsìkò yìí lòun náà ti mọ̀ sí. ó wá ń bẹ̀rù pé ọmọ òun náà wọ́n padà bá náà ní kí wọ́n tó. ọkàn rẹ̀ kò dúró sójú kan ó bẹ̀rẹ̀ sí ronú kóòrò ìlú lòún ti fẹ́ ṣe bí ọmọ ó ní ọlọ́run bá fi wáyé ọlọ́ni wà ọ̀hẹ́nà ìlà omi musa alàrùbẹ̀rì àwa ṣe yá wáyé sí ọ̀dọ̀ ìyá àlẹ́bí musa títí ọmọ rẹ fún lọ́yàn lọ́bẹ̀rù fáyìlà fífi àlẹ́ wà àlùfẹ́yìn ìdìyàn tó o bá ń bẹ̀rù pé wọ́n gbà lọ́wọ́ rẹ̀ ó sì pa fọ ọmọ náà sínú odò wọ́n làkàkọ́ fi mọ́bẹ̀rù ولا تحزن مصفى لجان إنا ردوه إليك أدعو لنا قد أفوه وجعلوه من المرسلين àní dá padà fún ọ nìkan láti ṣe ní òṣìṣẹ́ ọlọ́wọ́ ọba. lóòótọ́ lóòótọ́ ó gbàgbọ́ níbi wáyé tí a ṣe fún un ó fi ọmọ náà sínú àpótí ọsọ tó ní ọwọ́ ara ẹ̀gbọ́n rẹ̀ lóbìnrin wípé máa fojú tẹ̀lé lọ gbogbo bí ọba wọ̀. iṣẹ́ iṣẹ́ jẹ́ lòlò náà bá fi ó fojú fi tẹ̀lé àpàtìtọ́ ọmọ tó wà ní omi títí ó fi di pé ọlọ ọkọ̀kalẹ̀ sínú ààfin ìràwọ̀ nìyẹn. àwọn obìnrin tó wà láàfin wọ́n rí ọmọ nínú àfin fìràwùn ọlọ́ni falfakọ́fọ̀hù áàlù fìràwùn náà ليكون لهم عدوا وحزنا إن فرعون وهامان وجنودهما كانوا خاطئين ọlọ́run ni àwọn aráàlú fìràwọn wọn bá ní ọmọ yìí ọlọ́ni kó he ọmọ náà ó lè jẹ́ ọ̀tá fún wọn ó sì lè jẹ́ ìbànújẹ́ fún wọn wọ́n ló fẹ́ẹ́ fìràwọ̀n ó ti kọjá ẹnu àlà lórílẹ̀ ó ṣèbàjẹ́ tó kọjá ẹnu àlà òun àti onígbọ̀wọ́ rẹ̀ amánà àtàwọn tí wọ́n kó jọ ní ajá wọn gbogbo wọn náà ni wọ́n ṣe ìbàjẹ́ yìí ọlọ́ọ̀ni kánú kan fèyí wọ́n jẹ́ ẹni tó ṣe ẹ̀sìn ṣe àti pé wọn yìí ó ti ní yọ pa wọn rẹ gbogbo bí èèyàn ti lè burú tó bó ti lè gbọ́ tó bó ti ní oríṣiríṣi mọ́tò kò lè ju agbára ọlọ́run ọba lọ torí pé ọlọ́run ọba ló ń darí gbogbo nǹkan ní àsìkò yìí ọlọ́run ó fún wa nírò wípé ìyá àlẹ́bí musa ọkàn rẹ̀ ọ̀balẹ̀ yọ́ máa lọ bọ́ yọ́ máa lọ sí òun yọ́ máa káàkiri ní ògbòrò torí kó lè máa kí ni pàtó ìròyìn ọmọ òun ọlọ́ni ọ̀ọ́sùbà àkọ́ àdúgbò mi musa fáàrí gan-an ọba di pé ẹ̀mí ànábì musa ẹ̀mí ìyá ànábì musa kò sí nǹkan kan ló ẹ̀mọ́ torí ẹ̀rù nǹkan ànábì dájú sí ìlú kódà ó ti bẹ́ẹ̀ túra rẹ̀ tó tó fi mọ̀ pé ewa ọmọ kan tó bí lọ́wọ́lá àrùn ọba fún àlàkọ́lù yẹn títí bá ti pé àwa la tún dé ọkàn rẹ̀ tán pínpín pátákó nàmínà lómìnira torí kúlọ̀ jẹ́ ọ̀kan nínú àwọn onígbàgbọ́ ọkàn rẹ̀ ò dúró kò sí nǹkan kan tó wà ní ọkàn rẹ̀ ju àdẹ́bì mẹ́ta lọ àti kí ni ìròyìn àpàtì tó ń ti sínú ẹ̀ títí yọ́ máa lọ sí ojú ọ̀nà lóríṣiríṣi yọ́ máa béèrè tí kì í bá ti pé ọlọ́run ọba ó de ọkàn rẹ̀ ni ọ̀bátú rẹ̀ kó níbí ó ní ìròyìn áṣíà ti bẹ̀rẹ̀ áṣíà yọmọ mazaki eléyìí ni ẹ̀ka ìkejì níbi ìgbésí ayé ànábì fìlàwò ànábì musa asàtúrọ̀lọ́. áṣíà ó ti fẹ́ tó nà sí ẹbí ma ó ń tọrọ ọmọ ọlọ́run sí fún fìràwọ̀ sì ti ní àwọn ọmọ láti ọ̀dọ̀ àwọn ìyàwó tó fẹ́ tẹ́lẹ̀. ọmọbìnrin yìí wọ́n ní kì í ṣe kàbílà fìràwọ̀ wọ́n ní òun náà jẹ́ ọ̀kan nínú àwọn bàbá ìsirahì àwọn míì ní kì í ṣe bàbá ìsirahì ṣùgbọ́n ó ní àlàáfà pẹ̀lú ẹni pé wọ́n rí lé pẹ̀lú wọn. ìráwọ̀ sì ti gbọ́ ìròyìn ẹwà a obìnrin náà máa lẹ́wà wọ̀ ó ti wá fi ó ti fẹ́ fi agbára ó fi gbà á wípé tí ọba yẹn lè fẹ́ òun òun ó sì fagbára gbà ọlọ́mọdé ló kọ́ fún òun torí kí asia kò lè sọ àlàáfíà àwọn èèyàn rẹ̀ ìdí ìwò tó fi gbà wípé òun ọ̀fẹ́ fẹ́ àwọn kì í ṣe pé torí pé ó ní ìfẹ́ fẹ́ àwọn torí pé láti lẹ̀ wá ló ń lè lè gbogbo àwọn tẹ́bi títí àwọn náà ṣe kì í ṣe tó bá dára mọ́ lọ́wọ́ àti wá jẹ́ pé òun kò lọ máa dún pẹ̀lú irú èèyàn báwọn. Bẹ̀tùlé àti sọ àwọn èèyàn rẹ̀ torí pé Fìràhùn kò kọ̀ láti pa gbogbo àwọn èèyàn rẹ̀ rún. Ìdí inú tó ti fẹ́. Nígbà tó wá délé Fìràhùn náà, òun náà ti bẹ̀rẹ̀ sí ronú pé kóun ò bímọ. Ìgbà náà ni wọ́n wá rí ọmọ inú àpàtì. ọwọ́ wá láti ọ̀dọ̀ fìránù pé ọmọ ìyẹn sílẹ̀ rọ́pò nígbà tó pé inú ilé wa lọ́wọ́ wá bóyá yóò ṣe wá láǹfààní ẹ fi ilẹ̀ ọlọ́ni ọ̀kọ́ láti rọ àtúnṣe ọ̀hún náà kó pàtó àárín lèlí wọ́dà wọ́dà tẹ̀kùlùhù عسى أن ينفعنا أو نتخذه أو نتخذه ولدا وهم لا يشعرون ìyàwó fìràn ó wá sọ fún pé ọmọ tó rí ó ní ọmọ jẹ́ kí ẹ̀mí wọn balẹ̀ èmi àti rẹ tá a máa ń rí orí ilé yìí mọ́ pa ó rí bó ti rẹwà tó ni ọ̀nà ọmọ náà sì sọmọ lásán dájúdájú yóò padà wá sáǹfààní fún wa àbí káfíà kúkú mú lọ́mọ wa nígbà tó ń ṣe gbogbo eléyìí wọn mọ̀ pé ọmọ tí àwọn ń retí pé yọ padà wá da ìjọba àwọn rú òun náà ni ó wọnú ilé àwọn wa. torí pé ìfẹ́ tí fìràwọ̀ tó ní bí obìnrin ó gbà lọ́wọ́ rẹ̀ pé kọ̀ọ̀kan chọọ. ebe musa obìnrin. tí ń tẹ̀lé ìròyìn ànẹ́bí Musa nígbà tí wọ́n wá ẹni tí ó máa fún ọmọ náà lọ́yàn gbogbo àwọn tó ń gbé ọmọ náà kò gbogbo wọn pátá ọmọ kọ̀ọ̀kan gba ọyàn lọ́wọ́ wọn ló wá rí pé àyè màní púpọ̀ ní láti jẹ́ pé ọmọ yẹn ó padà sọ́wọ́ ìyá òun lọ́wọ́ agbóyà lọ́ wá sọ fún ẹ pé èmi sì lẹ́ni tí ó fún lọ́yàn tó wa mo ní àwọn ará ilé tí wọ́n lè fún lọ́yàn tó jẹ́ pé wọ́n tọ́jú rẹ̀ dáadáa ẹ níbẹ̀rù kankan lórí ẹ̀. ọlọ́ni àhọ́mná àlẹ́yìn ìmọ̀ràn من قبل فقالت هل أدلكم على أهل بيت يقتلونه يقتلونه لكم وهم له ناصحون ọ̀rọ̀ ni àwa kọ̀ fún láti gba gbogbo ọ̀yà pátá tó ń gbé lọ́ba. lọ́wọ́ akọ fún ẹ pé pé kí n fi hàn yín àwọn ará ilé tí wọ́n lè fún lọ́yà lọ́yẹ pé wọ́n tọ́jú rẹ̀ dáadáa. ọlọ́ni fàrọ̀dàmdáhù ilẹ̀ òmìnir láti bí láti wá dá padà fún ìyẹ́ ẹ̀. pé tàkọ́rọ̀ àyìnlò ha torí kí ojú rẹ̀ lè tutù kẹ́mi rẹ̀ ó lè balẹ̀ ó lè fọkàn balẹ̀ pé kò sí tí ó sọ fún mi. wọ́n lè àtàzàn kó fi mọ́ balùwẹ̀ má wọ́n lè tẹ́ àdàmà ànáwó àdàmọ́ rẹ̀ torí kó lè mọ̀ pé àlùkáwàrí ọlọ́run òdodo ni. torí pé ọlọ́run sọ fún pé tẹ́lẹ̀ á dá padà fún ọ. kó lè mọ̀ pé àlùkáwàrí tí ọlọ́run ti fún òdodo ni. ولكن أكثرهم لا يعلمون ọ̀pọ̀lọpọ̀ wọn wọn ò mẹ́tí ń tẹ̀lẹ̀ òun ọgbà àdéhùn ọlọ́run ọba gbọ́ ó sì dá ìpè ọlọ́run ọba lóhùn òun ni ọlọ́run ọba fi ṣerú ọlá báyìí fún un àlẹ́bí ìwòsá ọbẹ̀rẹ̀ sí gbénu ilé fìràwùn ìdàgbà rẹ̀ ìdàgbà tó bá ní lẹ́rù yìí. ó sì ṣe wọ́n kàyéfì mo rí pé bí ìgbà tó ń pọ́ǹpù ẹ̀ ń dàgbà sí lójoojúmọ́. ká wí ká fọ̀ ó ti dọ̀dọ̀ ọmọkùnrin oríṣiríṣi àwọn àmì òní wọ́n ti fi rí inú ilé nípa rẹ̀ ọkàn fìràwọn ọ̀balẹ̀ lórúkọ ọmọ náà ó ti ń wá ọ̀nà fóònù àwọn oṣù tí ọmọ yìí káwọn wá bí ó ti pa níbi tí wọ́n ti ń ṣerú àwọn àpérò báyìí ó ní ànábì musa náà wá wọ̀ gbòòrò lọ níbi ó ti wọ̀ gbòòrò lọ ẹni tí ń gbénu inú ilé ọba wọ́n rí àwọn ọkùnrin méjì kan tó ń jà ọ̀kan láti ọmọ bàánú ìsirahìlì ẹlẹ́ẹ̀kejì ó wà láti fìhàwọ̀ ẹ má jà máa ẹ má jà máa ó ní pé èyí tó wá láti ọ̀dọ̀ láti di kàbílà fìràhùn òun ṣe ìgbéraga pé àwọn làwọn nípò àwọn làwọn nílùú báwọn ọmọ onílùú ṣe máa ṣe anabi musa bá fọwọ́ sí láyà lọ́ba ṣubú lẹ̀ ẹ̀kata ó ti kú a ah, ó ti payẹ ó ti payẹ ìròyìn bá kàn fún ìròyìn bá kàn bá fìràwù wọ́n bá bẹ̀rẹ̀ sí wá káàkiri pé tọ́ gbogbo bí ẹ bá ti rí ẹ pátí gbogbo bí ẹ bá ti rí ẹ ní ẹ pátí. ṣùgbọ́n òun tiẹ̀ ó ṣe àbámọ̀ ní irun tó ṣe torí pé ìṣe pé ọkọ̀ ọkùnrin yẹn ní ní àìní mímọ̀ pẹ̀lú àìmọ̀ ló ṣe ọwọ́ àforíjì ọlọ́run ọba ọlọ́run ti forójì ọlọ́run foríjì ṣùgbọ́n fìràwùn ọ̀dáwọ́ dúró níbi mú wa káàkiri ìròyìn sì ti kan lónà pé wọ́n wá òun káàkiri. ọlọ́ni wàjá àrọ́jọ́lù mi afọ́n màdínà fi yẹ sá قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك fọ́kùrùjì ìní ìlàkà nínú nàfùsìn arákùnrin kan wá wá láti inú ìgboro ó bẹ̀rẹ̀ sí ó bẹ̀rẹ̀ sí sáré ó yára ó wá kó tó pé ìwọ múta àwọn ìjọba wọ́n ti wọ káàkiri wọ́n ti tètè ro pèsè pé wọ́n pọ̀ lò so ìmọ̀ràn mi ni kọjá lè kó lò lórí pé nàìjíríà kò ṣe é pọ̀ ibẹ̀ ni ànábì musa ti jáde. eléyìí ni ìpele ẹlẹ́ẹ̀kẹta ìsọ ànábì musa tọrọ gbàmọ́ àtìyà ìyàwó fìhàwò. ṣùgbọ́n ní kúkúrú nígbà tó jáde ọwọ́ lóòlù kan tó ń pè ní madiana kò sí jíjẹ kò sí mímu síwájú kó tó dé lùlù igi ewé jẹ ní jẹ gbogbo ewé tó bá rí ní jẹ torí pé kò sí jẹ kò sí lónìí. Nígbà wa wọ̀ ní ó ti rẹ̀ ẹ́ wọ́n wá láwọn nǹkan tí wọ́n fún ẹranko lómi wọ́n wá jókòó ní gbogbo ẹni tó ti yánká àtàmánì pé àrùn ti ń bọ̀ wá. ọwọ́ àtẹ́wọ́ sọ́nà ọ̀pọ̀ ìwọ ọlọ́run ọba o àti àyè tó fi ní sí ipò tó fi ní sí oníbùkátà ni mi o má fi mí wá gbọ́ bùkátà mi ti dà lórí pé kí ni ọlọ́run ló gbẹ́kẹ̀lé. ọwọ́ á rí àwọn méjì ẹran oko wọn lómi àwọn dúró lẹ́gbẹ̀ẹ́ kan ó ráwọn tó àwọn ọkùnrin táwọn bẹ̀rẹ̀ sí jà sódò àwọn làwọn ọkùnrin tó ń jà sí àwa lọ́kàn ìmí lọ́kàn ìmí lọ́kàn ó wá bí wọn léèrè pé kí ni ìròyìn bí dúró kan ọkùnrin lómi ó ní àwọn ò lè àwọn ọkùnrin bàbá wa sì ti dàgbà a sì ní ọ̀nà míì dáadéba fún àlọ́kọ alóríṣi ọ̀nà yìí náà lọ. ọlọ́ni wọn lámà wárọ̀dà má amadiyana wájà dàálé yìí ummatan nínú náà sì àtúwò. nígbà tó dé madiyana ó rí àwọn èèyàn tí wọ́n ń pọnmi. ووجد من دونهما من دونهم امرأتين تضودان lẹ́yìn àwọn èèyàn tó wá ní obìnrin méjì sọ́ọ́ pé àwọn tó lọ́tọ̀ wọ́n wòran bọ́ọ̀là máa kọ́ gbogbo máa ó ní kí ni ìròyìn kí ọ̀nà tá a lá nẹ́fì láti àyẹ̀kù àwọn olè fún àwọn olè fún ẹranko wa lónìí ó dìgbà tó bá di pé gbogbo wọn pátá wọ́n ti fún wọn kí wọ́n lómi tó wọ́n á pé gbùgbà wọ́n ti sílẹ̀ òun làwọn tẹ̀sẹ̀ wàá mú táwọn náà fún wọn lómi. wà á bú náà ṣe kò jẹ̀bi bàbá wa àgbàdàgbà sí ní ọlọ́ni fàfàkọ̀ ọ̀làgùnmọ̀ tó ti pé ebi ó dojú tó tóbi olówà pẹ̀lú rẹ̀ ó sì ti rẹ̀ ẹ́ lójú bẹ́ẹ̀ náà ó dìde láti tún láti ran àwọn obìnrin yìí lọ́wọ́ láti fún wọn lómi. lẹ́yìn ìgbà tó ṣe ìrùn tán ó tún wá padà sí abẹ́ òògùn lọ́wọ́ àkọ́kọ́ náà ṣe rọ́bì ìmì ìmìmá àǹsáìsà ìlẹ́yà nìkàìrì pàṣẹ. ìwọ ọlọ́run ọba dípò tí mo wà yìí nínú situation tó fi sí oníbùkátà ni mí o ọ̀dọ̀ rẹ ni mo ti ràn kàn sí. sọ ànábì musa láti bí omi ọlọ́run ti pé ló ti pèsè obìnrin fún un ní kúkúrú nínú àwọn obìnrin méjèèjì ọ̀kan nínú wọn ló fẹ́ torí àdéhùn tó bá bàbá wọn ṣe pé yọ̀ọ̀bà ti fẹ́ lọ́dún mẹ́wàá àti mẹ́jọ tó bá bá wọn ṣiṣẹ́ náà ìgbó òkùtàwọn òṣìṣẹ́ fún náà ni yóò fẹ́ ọmọ kan fún inú àwọn ọmọ yìí. nígbà tí àdáyé musa ṣe lórí pé ó ti parí àsìkò tí wọ́n tí wọ́n jọ dá. pẹ̀lú àwọn tó ṣẹlẹ̀ ní ìgbà tí wọ́n lọ títí dé wọ́n fi délùú àtàwọn oríṣiríṣi àwọn nǹkan tó ṣẹlẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ sí pépè lọ sójú ọ̀nà ọlọ́run ọba torí pé yẹn kì í ṣe area tàbẹ́ concentrate ṣùgbọ́n làfífà kan wà ní ọ̀rọ̀ kan wà tí ọ̀kan ní àwọn ọmọ bàbá àgbà tí wọ́n dárúkọ yín pé bàbá àwọn ti gbó ọ̀rọ̀ yẹn olópa tí bàbá ti gba àlẹ́bí musa ọlọ́ni kọ́ láti ìdáhùn náà ọ̀kan nú àwọn obìnrin níbi yìí wọ́n á sọ pé ya abati ìṣàjẹ́ òun ìwọ bàbá wa tó oníṣẹ́ ṣe ìlànà kọ́yọ̀ mọ̀ ní ìṣàjẹ́ torí pé ẹni tó lóore tó lè fún níṣẹ́ tí ọ̀bọ̀ ṣe alkọ̀wé olalagbara alamin ẹ̀tọ́ tó ikọ̀ kọ̀ọ̀kan àlejò ni bóun náà ti mọ̀ ipá lálágbára ni àlejò ni bóun náà ti mọ̀ pé ẹni ó lé ọkọ̀ náà ni ibi tí wọ́n ti mọ̀ ní àwọn nǹkan tó tẹ̀lé láàrin àwọn méjèèjì nígbà tí ó fún ẹranko wọn lómi kò wojú wọn kódà kò wo ibi tí wọ́n wà wọ́n padà sínú òdi ọlọ́jọ́kọ̀. bákan náà nígbà tí ọ̀kan nu wọn dé wípé bàbá wa ní ìjọ wa wọ́n nígbà tí ọmọbìnrin dé ẹni tí ọba mú yàmàlà òní ọwà wájú. ẹni àbámúmọ̀nà ni ó wà lẹ́yìn wọ́n ní nígbà tó bẹ̀rẹ̀ sí lọ ànábì musa ní ojú padà sẹ́yìn tiẹ̀ kékèmí ọmọ wà wájú gbogbo bí òkú máa yà máa sọ òkúta bọ́lá tí ń gba gbogbo ẹ̀ nímọ̀ bí gbogbo nǹkan yìí ni ọmọbìnrin yìí rí tó fi mọ̀ pé ẹni ṣùgbọ́n gbára rẹ̀ ni pé ọ̀pá tó mú dání lẹ́yìn ìgbà pé ó fún ọba wọn kọ́ni ó ti fọ́ àwọn ẹranko náà ló jẹ ó tún wá fi kọ̀pá rẹ̀ ó fi gbogbo ewé àwọn ewé ni wọ́n rọ́dà lẹ̀ torí kí àwọn ẹranko náà kan lè rí jẹ eléyìí ó pe ọmọbìnrin náà lè mọ̀ ló fi sọ fún bàbá ẹ̀ pé ẹni ó yẹ kó fún níṣẹ́ ó ní alágbára tó jẹ́ ẹni ọkọ ẹni ó ti kọ̀kọ̀ kẹ́. níbi nínú àwọn àǹfààní tí àwọn àáfàá tún tó ń ṣe níbi áyà yìí ó ní pé wọ́n ní fífà ní pé ìròyìn tó yẹ kí aṣíwájú ó ní oni méjì yìí mẹ́ta ni ìsọ méjì yìí oní alákọ̀ọ́kọ́ ó yẹ kí aṣíwájú jẹ́ ẹni ọlágbára agbára ni pé ọlálàáfíà yóò lè ṣe aṣíwájú adarí lórí àwọn èèyàn rẹ̀ ẹlẹ́ẹ̀kejì kọjá ẹni tí ó ṣe fọkàn tán ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ ó ní ọ̀rọ̀ àlẹ́bí Yusuf ó sọ fún ọba wípé ìjàálí àlàfọ̀dá ìlú láp ìní ẹ bá ń parí ẹ̀ ìjàálí àlàfọ̀dá ìlú láp ìní náà. سبحان الله inni hafizun alim inni hafizun alim ti ní ṣe ẹni tí ó máa mójútó dúkìá mi torí pé mo jẹ́ alhafiz ẹni tí máa ń sọ nǹkan láti sọ ẹni ẹni tí nǹkan sọ alalim ẹni tó nímọ̀ nípa tí a sọ táàkùn sọ ìdínú sí àwọn àfáàfin mú ẹlẹ́ẹ̀kẹta láti fi àyà ìpè sífà olórí ọgbọ́dọ̀ jẹ́ ẹni tó ní mímọ̀ ọmọ nípa tó fẹ́ ṣe iṣẹ́ aṣíwájú tí ó fi ọyẹ fọ́mọ̀ ń pa rẹ̀ kó sì jẹ́ al-amin ẹ̀tọ́ ṣe fọkàtán kó sì jẹ́ al-qawi ẹni wọn lágbára tó lálàáfíà pọ̀mọ́ ọ̀hánà iṣẹ́ tó bá bàbá ìṣe òní. sàdáàkì rẹ̀ ìdínú táwọn afáàfin ní sàdáàkì tó wọ́n jù ó ní sàdáàkì ànábì musa tó sọ fún ọdún mẹ́wàá ló fi bá bàbá ṣiṣẹ́ ẹ̀rí pé sàdáàkì náà wọ́n kọ̀ bóyá la rí èèyàn tí ó lè ṣerú ẹ̀ lóde òní lórí pé yọ obìnrin kọ́ bá kọ́ wá bàbá ìyàwó rẹ̀ kó fi kọ́ bá ṣiṣẹ́ ṣiṣẹ́ bí ẹrú. ọdún mẹ́wàá òǹkà ànábì musa àdéhì sàlábù sàlábù tó lè wọ. náà nígbà tó padà sí misra ìgbà náà ni fákra ẹlẹ́ẹ̀kẹta àtẹlẹ́kẹrin ní ìgbésí ayé rẹ̀ ló tún bẹ̀rẹ̀ àṣìyà tọ́jẹ́ ìyàwó fìràwùn àpèjúwe ńlá ni nínú alukur'an tí ọlọ́run ṣe àpèjúwe rẹ̀ obìnrin yìí wọ́n jọ ń gbé pẹ̀lú fìràwùn fìràwùn ní ọmọbìnrin kan ọmọbìnrin yẹn náà sì ní ẹrú kan ní máa bá ní máa bá yarun ọmọbìnrin yìí wọ́n ní àwọn ọmọ nínú ilé ọba tó ti bí ibẹ̀ ní gbogbo wọn gbé ọwọ́ adijọ́ kan ń bá ọmọ fìràwùn ń bá yarun omi ìyàrí lọ́ba bọ́ lọ́wọ́ rẹ̀ ń bọ́ bọ́ lọ́wọ́ rẹ̀ wọ́n ní bisimilá. ní ọmọ fìràún bá ní ṣé bàbá mi lọ kàlérò wọ́n ní rárá o wọ́n ní ọlọ́run ọba mi àtọ́lọ́run ọba bàbá rẹ̀ olùyọ kàlérò wọ́n ní àá ṣé ọlọ́run ọba mi wà lẹ́yìn bàbá mi ó ní bẹ́ẹ̀ ni bàbá rẹ̀ ìtọ́ náà. Lékí ń sọ fún bàbá mi, sọ fún bàbá rẹ̀, ọyẹ tí bàbá rẹ̀ náà náà. ikọ̀ wò ìfẹ́ lọ. Nígbà ọ̀sán fún bàbá rẹ̀, ụfọdụ ló bá ní kó ọkùnrin náà wá. Nígbà wọn pèlè oníṣẹ́ inú onye ló sọ òun sọ pé ìwọ ọba mi ọba rẹ wọn ni dùntọ́ǹtọ̀ yìí sọ ọmọ ẹ̀sẹ̀ tọ́ dá wọn ní gbogbo ntọ́ bá jẹ́sẹ̀ dé fún mi wọn ni ọ̀dà ìwọ àti ìdílé rẹ̀ pátá gbogbo yín ní ìpamọ́. onípo mú ẹnuhad brass ni wọ́n gbé ní èdè ìbò irin kan ní tọ́bẹ̀ ìjọba tọ́bẹ̀ ní àwọ̀ gold wọ́n pè ní bad òun náà máa yọ gẹ́gẹ́ bí bí gold máa ṣe yọ wọ́n wá dáná wọ́n mú brad yẹn tó tóbi torí pé nínú ìgbà ìgbàwọ́ ọ̀rọ̀ wọ́n lọ fẹ́ gbó màálù kan wọ́n wá yọ wọ́n ti kinu náà wọ́n wá yọ wọ́n wá ní kí obìnrin yẹn máṣì kọ́ máṣì kì í ṣe orúkọ ẹni pé ẹni tí máa yarò àwọn èèyàn wa ẹlòmí ọmọ ní ìkúkọ ọmọ ní máṣì kọ́ àtìṣe ni nígbà tó sọmọ rẹ ní oníbìrì ọmọ ọmọ rẹ lóníbìrì ó ṣe gbogbo arábìsì la gbọ́ tá a bá gbọ́ náà lánàá ti sọmọ. almuhim oníkọ̀ọ̀bù yẹn kọ́ máa sọ ọmọ rẹ̀ sí inú iná lọ́kọ̀ọ̀kan omi yẹn ọbẹ̀ yẹn ti sọ ọmọ rẹ̀ sí inú iná lọ́kọ̀ọ̀kan títí ó fi ku ọmọ ẹ̀yìn tó gbé lọ́wọ́ nítorí ni ọkàn rẹ̀ ti tó ti lẹ̀ sí a ọmọ kékeré yìí bá ti mú lọ́wọ́. Ṣé kúrò sọ nínú kọ́sọ́ sínú náà? wọ́n ní níbi tí tí ń ṣe dàrọ́tù yìí kí n sọ àbí kí n má sọ inú ọmọ òpólò tó wà lọ́wọ́ rẹ lọ́la ló sọ̀rọ̀ wípé wọ ìyá mi sọ mí sínú ẹ̀ kéèmì rẹ̀ ọjọ́ wọ sọ agájọ wọnú ẹ̀ ìdí alẹ́ ayé kò tó ti jọ́gbé ìjà ìjẹ́ àmà wọ́n ní obìnrin yẹn wọ́n àtàwọn ọmọ rẹ̀ lọ́bàjọ wọnú kíní nù áfíà tó ń tí ń gbóná lọ́wọ́ lọ́ba dọ̀wọ́ ṣùgbọ́n tí wàá dùn kó tó ṣe ìdájọ́ yìí obìnrin ń gbà ikú lòun ṣe sí fìràwọ̀n wa bá fẹ́ ṣùgbọ́n ó tọrọ nǹkan sí fìràwọ̀n lòun ṣe fún un. fìràwọ̀n ti lé ìfẹ́ ní sí nìkan náà ó ní kí n bá kú tán mo mọ̀ pé ayọ̀ ni ìfọ́sọ́sọ́ ti lè kù àwọn eegun wa ó ní bá ń kó jọ wọ́n fáwọn ewu wa dákó kó wọn jọ sójú kan náà kọ́ wa gbẹ́lẹ̀ fún ìwà sínú ẹ̀. ìráhùn tẹ̀lé ni pé eléyìí àdéhùn tó kéré ni lóhùn òní lè yẹ. wọ́n ní ó ti ṣe ó pé àdéhùn náà. lẹ́yìn ìgbà tó wá pa obìnrin tán ọwọ́ wọlé lọ́wọ́ sọ fún áṣíà pé kí wọ́n gbọ́ tọ́fẹ̀lẹ̀ sí máa ṣe ó ní báyìí báyìí mo ṣe fún un torí pé ó dárúkọ ọlọ́run kan yàtọ̀ sẹ́yìn ó ní àti àwọn àti orí pé onígbèrànga ni ọ́ ó sì kọjá ẹnu àlà nípa ìdájọ́ kó ti pa ìdílé kan run òun bí wọ́n sọ fún wa pé èyí sọ náà ó ní tó sọ ní olè mìíràn sọ pé ìwọ̀n ìtàn náà wọ́n ní fìràwùn torí ìfẹ́ tó ní sí ìyàwó ẹ̀ wọ́n ní kóńgó ń pè yẹ́ ìwà. nígbà tí a á fi àdé wípé ń fi ọ́ lẹ́kọ̀ọ́ ní ọmọ rẹ̀ ní ìpè kìlọ̀ fún kọ́ ọba sọ̀rọ̀ níbi jíjí kọ́ torí pé tí ọba ilé kọ́ ibi tí má ṣìta lọ ìrònú ọ̀nà wọ́n ní ìyá àṣìá wọ́n bá sọ̀rọ̀ títí títí kọ̀ọ̀kọ́ wọ́n ní kò síbò sí lè ya kékeré lẹ́yìn ìgbà tí òun ní ìmánì. lásìkò gbàyà sí ni ànábì musa àti ìjọ fìràwùn lọ́jọ́ fẹ́ ti agagbága torí kí wọ́n mú ẹ̀rí pé fìràwùn kì í sọ ọlọ́wọ́ bá ànábì musa àti àwọn àfidán ti fìràwùn gbogbo àwọn èèyàn láti fi ń dúró láti gbọ́rọ̀ yìí ta ni ẹni tó tó yege lásìkò náà ni wọ́n wá fún àṣìyà ní orí wípé ànábì musa ló yege fìràwùn ti ti bẹ̀rẹ̀ sí lé òun àtàwọn tí wọ́n gbàgbọ́ pẹ̀lú ẹ̀ wọ́n lè yẹn gan gbogbo ajẹ́ sí ọkàn rẹ̀ gbogbo bí ó ti sùn. ṣùgbọ́n nǹkan àkọ́kọ́ tó kọ́kọ́ ṣẹlẹ̀ tó fi mú kí ọkùnrin obìnrin náà tó dúró títí lórí ẹ̀sìn ò ní pé má ṣe kọ́ níbi tí wọ́n ti ń ṣe tí wọ́n ń ṣe gómìnà òkùnkùn níbẹ̀ ọlọ́run ti má ṣe kọ́ náà hàn ó fi hàn án nígbà tí àwọn mọ̀láìkà tí wọ́n ń kóhun àtàwọn ọmọ rẹ̀ gòkè lọ ó lù wọn ah, kí ni ń ṣẹlẹ̀. lọ́wọ́ ní nígbà tí wọ́n wá wọlé wá tó fún nínú ìyìn ikú máṣe kan ìgbà náà ló ti tẹ̀sẹ̀ wá mọ̀ pé a jẹ́ pé nígbà tí wọ́n bá tán ìgbà náà ni òun rí tí àwọn màláìka ń gbé gbogbo lọ. so eléyìí ó ti mú kí ọkàn rẹ̀ kó dúró pé òun ò ní kó òun ò ní yẹ lórí ẹ̀sìn òun. kí màá kí fìràwùn ó ṣe rú tí wọ́n ti fún òun tó ti fún máṣìkọ́ òun ò ní kó lórí ẹ̀sìn òun. wọ́n wá ní kó wá sí gbangba wọ́n wá mú èso wọ́n fi kan ẹsẹ̀ rẹ̀ báyìí wọ́n fi kan ẹsẹ̀ rẹ̀ báyìí wọ́n fi kan ọwọ́ rẹ̀ báyìí wọ́n fi kan ọwọ́ rẹ̀ báyìí gbogbo ojú ẹ̀ wá lọ sí ọ wà ní òkè wọ́n wá ká tó rìn. ìgbà míì wọ́n ní kí wọ́n gbé ẹrù tó wúwo tí wọ́n gbélé lórí gẹ́gẹ́ bí òkúta ńlá oríṣiríṣi ìyà lọ fi ń jẹ lásìkò yìí ọlọ́run ti bẹ̀rẹ̀ sí fi ilé rẹ̀ hàn nínú ọba àlùjẹ́ náà látìgbà náà ló sọ pé wọn ọlọ́wọ́ bá kọ́ ilé fún mi nínú ọgbà ìgbẹ́nà kó kó mi yọ nínú ìwà aburú títí àwọn náà wú àwọn àtàwọn èèyàn rẹ̀. tó níbi títí wo àwọn tí ọlọ́sìn pèsè lẹ́gbẹ̀ẹ́ nínú ọgbà ìgbẹ́nà kò máa bọ́ ìnira ìtún fi ń ṣe. tí ó bá ti pé wọ́n fi ilẹ̀ tán sínú òòrùn àwọn màláìka wọn wá fi ìyẹ wọn wọn fi dá ibòji fún un báwo ni ọlọ́run bá ti sọ ìmánì àṣìá títí dé òfin kú. sọ obìnrin yìí anabi sallallahu alayhi wa sallam nínú àkọsílẹ̀ rẹ̀ ó ní àwọn obìnrin kan jẹ́ aṣíwájú ní ọba àlùjẹ́nà òun náà jẹ́ ọ̀kan nínú wọn. ó jẹ́ ọ̀kan àwọn obìnrin mẹ́rin tí wọ́n jẹ́ aṣíwájú nínú ọba àlùjẹ́nà ó jẹ́ ọ̀kan. ẹlẹ́ẹ̀kejì nínú wọn ó ní aṣọ ìròyìn rẹ̀ sí mariam ìyá àlejò lọ́sà. ẹlẹ́ẹ̀kẹta nínú wọn ó ní fatima ọmọ àlẹ́bí ọmọ àlẹ́bí muhammad sallallahu alayhi wa sallam. ẹlẹ́ẹ̀kẹ́rin wọn omi Khadija ìyàwó àlẹ́bí sallallahu àwọn èyí la àwọn obìnrin nígbà nínú àjọyọ̀ ìtàn yìí ànábì fúnra rẹ̀ ó fúnra rẹ̀ fáwọn àwọn mùsùlùmí nígbà tí. wọ́n mú àlẹ́sà sálàǹgò ìsirayà àti mìíràn níbi tí wọ́n lọ ànábì ní òórùn kan tó gbìn tó wọ̀n borí ó kọjá wọn lòun wá bí jibril ìwọ jibril níbo ni òórùn yìí ti wá ẹ dákun òórùn bó tilẹ̀ jẹ́ pé haúsá náà ò ní arabic ló ní ìwé èdè lọ́rùn torí pé òórùn larabic ló ní sí òórùn rẹ̀ ọ̀dà òórùn tó bá dáa kí láti ní yorùbá. òórùn náà ni àti ká sọ pé òórùn tó dáa náà wáwúsá náà ti wà náà nù. ok wọ́n ní mọ̀lẹ́kà jibril lọ́ba sọ pé òórùn tó ń gbọ́ òórùn máa ṣe kọ́ ẹni tí ń yarí fún ọmọ ìràwọ̀ ó ní anábìbá bi ìbéèrè rẹ̀ pé a ó ló ti jẹ́ fún mi ní ìròyìn rẹ̀ ọlọ́wọ́ fún níròyìn máa ṣe kọ́ àti áàtì àpapọ̀ nǹkó ṣẹlẹ̀ sí wọn. so ìròyìn áṣíà nù. Wà àkọ́kọ́ àpèjúwe ńlá ni fún gbogbo àgbáyé. Ẹlẹ́ẹ̀kejì kò jẹ́ kí ìgbádùn àtowó àtọ́lá tó ní kò jẹ́ kó sọ̀rọ̀ jẹ láti fi ṣe kẹ̀kẹ́ tọ́lọ́wọ́ bá. Ẹlẹ́ẹ̀kẹta ó yan ímánì lẹ́tà ju ìgbádùn ilé ayé lọ èyí pé ọkọ̀ mú ìpamọ́ wọn bá tọ́jú ìgbàdùn ilé ayé tó wà ní ẹ̀ lọ. ó ń bẹ lábẹ́ ọkọ rẹ̀ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ọlọ́run ọba òní alágbàkàyà rẹ̀ kìí sọkọ ẹ̀ gbogbo àwọn ọ̀wà tí ọkọ rẹ̀ ń rú gbogbo ẹ̀ pátá kọ̀tẹ̀ ní ọ̀kan nínú ẹ̀ wọ́n ní wọ́n wà nínú àwọn obìnrin tí ọlọ́run fún ní ìgbé àkọ́kọ́ lọ. ẹlẹ́ẹ̀karùn-ún àlàáfà rẹ̀ ìṣèpapọ̀ rẹ̀ pẹ̀lú ọlọ́run ọba ju ìyọnu ọlọ́run ọba ní wa lọ. Fàlàwàlà lílẹ̀ òṣọ́ọ́tì wọ́n tó fọ́ọ́tì wọn bọ́ọ̀lù yìí kò sí ìfẹ́ kan tá a lè fi hàn fún ẹlẹ́sẹ̀ àta àwọn onígbéraga àtàwọn òbílẹ̀ jẹ́ so ìdínà tí asia òṣìṣẹ́ ìfẹ́ kankan àti firaun gbogbo bí firaun ti lẹ́gbẹ̀ẹ́ ẹ̀gbẹ̀ tó torí pé ọlọ́run ọba ni lọ́fọ̀ọ́ mú náà ọlọ́run ni ọmọ nìyẹn. ọlọ́ni wàmọ́ríyàmá ìgbìnàtà ìwọ̀n wáwò yìí wáwò lápòfin wàmọ́ríyàmá ìtumọ̀ rẹ̀ ni pé wà bọ́rọ̀ bá lọ́wọ́ nílẹ̀ bí na àmàlú mọ́ríyàm ìgbìnàtà ìwọ̀n wáwò yẹn ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run wá ṣe àpèjúwe nípa àwọn tí wọ́n nígbàgbọ́ sọ́dọ̀ wọn ba mọ́ríyàm ọmọ ẹ̀mọ́ọ̀nù aláti àpọ̀nà ṣáùdà á èyí tó tẹ́ tó sọ tọ́nà ọba tuntun ó sọ abẹ́ rẹ̀ fana fọ́kànlá sí ilẹ̀ òhìnà àwa fẹ́ sí ilá nínú ẹ̀mí wa wàkọ́jà bọ́bí kẹ́ni máa ti rọ́bì ha ó gbàgbọ́ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba rẹ̀ wà kútù bíi àtàwọn tí ọlọ́run ọba wà káyọ̀ nẹ́tì nínú nǹkan nìkan ọwọ́ ajẹ́ ọ̀kan nínú àwọn tí máa fi ara jọ́sìn fọlọ́wọ́ bá. عفا يسرني وضرب الله مثلا للذين آمنوا مريم بنت عمران ọlọ́wọ́ bá ti àpèjúwe fáwọn tí wọ́n ní ìgbàgbọ́ sọ́lọ́wọ́ bá ti jọ́gbélé àkẹyàmà mariam ọmọ imran aláti hapọ̀bọ̀ sọ́rọ̀jà ha èyí tó sọ abẹ́rẹ̀ wọ́n tọ́lẹ̀ ọsọ abẹ́rẹ́ kúrò níbi ìsìnà. fàámọ̀rọ̀ báwo tí ala jibril alayhi salam ọlọ́run á pa jibril alayhi salam ó padà sí pé àyàn ń fọkàn sí i ti jẹ́bi ọ̀mí ti ha. wọ́n fẹ́ ẹ̀mí sí ẹgbẹ́ àpò ẹ̀wù rẹ̀. فوصلت نفقة إلى رحمها في تكاوى فيه هو قد جنون أقوبيه fàhámàlà bẹ̀ ìsà lọ́wọ́ gbé oyún àbẹ́bẹ̀ ìsà wọ́n tó dàkọ́ bí kẹ́lí má fi rọ́bì hà ó wá gba ọ̀rọ̀ ọlọ́run ọba rẹ̀ ó gbàgbọ́ wà á ní láti fi ṣọ̀rọ̀ èyí ó fi ṣeré ọlọ́run ọba ṣiṣẹ́ àlẹ́tì ṣọ̀rọ̀ àhálẹ́ ìbàdàn èyí tí ọlọ́run ọba láàlẹ̀ fún àwọn ẹ̀rù rẹ̀ wàkútùbí alùmọ̀nẹ́sàlà àlàrúsùbí àti àwọn tíra tó sọ̀kalẹ̀ fáwọn òṣìṣẹ́ rẹ̀ وكانت من المطيعين له ọjọ́ ọ̀kan nínú àwọn tí ń tẹ̀lé ọlọ́wọ́ bá tí ń tẹ̀lé àṣẹ ọlọ́wọ́ bá ọjọ́ kan nínú àwọn tó máa fi gbogbo ara pátá ìjọ́sìn kan náà wọ̀ bá. Mariam ọmọ Imran èyí tí ọlọ́run ọba tó tà lẹ́sà láti yàn án fi bí ọmọ ńlá kan nílé ayé tí ó jẹ ọmọ àmì so láti gba kékeré rẹ lọ́lọ́run ti gbé ní onítìjú obìnrin ọ ẹni tí máa ń sọ ara rẹ̀ ọlọ́run bá ọwọ́ àyàn láti fi bí ọmọ ọmọ ńlá òní àdẹ́bí ìgbà ọmọ mariam ìdí nu sọ pé pé lọ́sàbà rẹ̀. wọ́n máa fi rọ̀ sí ọ̀dọ̀ mariam ni wọ́n ní isa ibnu mariam wọn ò ní torí pé kò sí bàbá tó fi násábà rẹ̀ tó fi rọ̀ sí. Mariam ọgbà ṣeré ọlọ́run ọba gbọ́ ó sì gba ṣíra ọlọ́run náà gbọ́ èyí tá a sọ̀kalẹ̀ sí gbogbo ànábì wa ànábì ọlọ́run ó ti gba gbogbo síra ọlọ́run ọba gbọ́ èyí tá a sọ̀kalẹ̀ fáwọn ànábì ọlọ́run ó ní ọ̀rọ̀ mọ̀láìkà jùlọ tó ní ìnàmà àná ọ̀ṣun rọ́bìkì lè áhàbà láti ìlànà ṣèkìyà wípé èmi òjíṣẹ́ ọlọ́run ọba rẹ ni torí kí n lè fún ọ kí n lè ká ọ lẹ́rẹ kí n lè ká ọ lọ́rẹ ọmọ kan rẹ́ pé ọmọ ọ̀jọ̀gbọ́n ni ọmọ tí ó ní ìmọ̀ ni ọlọ́ni ìkọ́lẹ̀ ti mọ̀lẹ́ àdíkà tó yà mọ́ríyàm inna allah yubashiru fi kalimati minhu ismu al-masih ibn maryam wajihan fi dunya wal akhirah wa min al-muqarrabin nígbà tí àwọn màláìka tó sọ fún maryam pé ìwọ maryam dájúdájú ọlọ́run ọba ní ká pa ọ́ ní ká ṣe ìró òdòdó ọ látọ̀dọ̀ rẹ̀ tí ó ọ ní ọmọ rẹ̀ ní isa ọmọ mariam wàjí hamfituniya alápàlẹ́ ni nínú ilé ayé wọn ákìrọ̀ àtijọ́ gbẹ̀mí alkiyama wàmínà lùkọ̀rọ̀bìn ọjọ́ àwọn ọ̀kan nínú àwọn tó ọba yóò mu náà tàbí mahdi wọ̀kẹ́ àná yọ́ọ́ láti ìgbà tó ti wà lóko lò ó àti ìgbà tó bá dàgbà náà wà nínú sọ́ọ̀lì sí i ó wà nínú ẹni rere. Mariam nǹkan tiẹ̀ náà. Uh, àní bínú tó pé tí a bá lè bẹ̀rẹ̀ ń pè á kàn máa gbé púpọ̀ nù á máa gbé dé kèké títí tó ń ká lè gbèrò parí lọ nígbà tí àtúntò ti kó dùn ká dúró lórí ayà yìí tó bá di lọ́la káwá parí ẹ̀ níṣà àwọn ọ̀gá ọlọ́run wa kí ó tọ́ ìlú wa sí ìjọba lọ. èyí tá a ṣe tó ṣe déédéé ọlọ́run gbogbo alárẹ̀ èyí tá a ṣe àṣìṣe ọlọ́run ló fi ẹsẹ̀ rẹ̀ ó fi jù wá. والسلام عليكم ورحمة الله وبركاته نعم هي دير كده في دير ما وعليكم السلام ورحمة الله وبركاته àdúrà tí. ànábì musa rẹ̀ ń sọ̀rọ̀ àwọn ṣe ìgbà tí ó fi wà láti náà bí ẹ̀mí ló fẹ́ fẹ́ ṣe tó ti rẹ̀. wọ́n ní rọ́bì ìmá àǹzáǹkà àlẹ́yà fàkíkù náà min khairin fàkíkù. ربي بما أنزلت علي من خير رب إني رب إني من خير نعم sẹ́yìn. نعم قل رب إني لما أنزلت إلي من خير فقير ربي إني لما أنزلت إلي من خير فقير ìpè ìwọ ọlọ́run ọba èmi nínú tí ọ̀sán kalẹ̀ sílùú èyí ni pé ìgbésẹ̀ tó fi ní sí oníbùkátà sí ìjọ ọ rọ́bí ìní ìlìmọ̀ ẹ̀ńgàlgà ìlẹ́yìn mi káyìí fàkíyì náà ó ti ẹ̀ka ẹ̀kọ́ kọ́ gàmá ìpè ìjọba fẹ́ kọ́. ọ wà ní oṣù kọ́kọ̀ oṣù kọ́kọ̀ náà. Now. kan ìbéèrè ní twenty four aya twenty four.